ومن يهد الله فلا مضل له ومن يضلل فلن تجد له وليا مرشدا وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله اللهم صل وسلم وبارك عليه وعلى آله وصحابه ومن اتبع بأثره واصطرنا بنور هدايته إلى يوم الدين أما بعد السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله lẹ́yìn ìgbà tí a ń kíra wa padà sórí ètò أقول Qur'an lẹ́yìn ìgbà tí a kú lórí ẹ̀ka ti dáhùn àti ìbéèrè tán àbí Allah subhanahu wa ta'ala gbogbo èyí tó bá ṣe déédé inú ẹ̀ kójọ kó fi sínú mìíràn àfààní àti wa èyí tó bá kú díẹ̀ káàtó àbí Allah subhanahu wa ta'ala kójọ kó sàmójúkò fún wa lórí ẹ̀ lórí kísọ́sọ̀ Qur'an níbi tí a bá tafsir àlàyé ìfọ́síwẹ́wẹ́ pọ́lọ́ọ̀bà aláṣẹ fún wa mọ̀mọ́ lórí sóràtò tọ́ra eléyìí tó jẹ́ Quran 20 eléyìí tí a bẹ̀rẹ̀ látànà ta ṣàlàyé fún wa nípa àwọn kílì ètò kí ló ń gbọ́ ọba dẹ́dà fún anábíwá Muhammad lórí ẹ̀ látara wípé nínú àwọn nǹkan tó ń bá wa sọ gẹ́gẹ́ bá ṣe mọ̀ pé sóra yìí min súwárì mi kí àgẹ́bà ṣe fìrìnlẹ̀ lánàá yóò máa fìrìnlẹ̀ nípa ìjọkan ọba dẹ́dà yóò máa ṣàlàyé nífọ̀síwẹ́wẹ́ lórí ẹ̀ lórí ìgbàlódodo ìjẹ́ ìkẹyìn àti ìjà nẹ́bí wa Muhammad eléyìí ta rán fọ́mọ́ni àtàlùjẹ̀nú kẹ́yìn lórí ilẹ̀ bẹ́ẹ̀ yóò máa sàlàyé nípa ọ̀rọ̀ alìkìyàmà nínú àwọn àlàyé tó ń bẹ nínú súrà yìí nínú ẹ̀ láti ń fi rinlẹ̀ torí pé a lè mọ̀ṣọ́ tó yẹ ọ̀ṣọ́ ntọ́ba fi ń náà ló fi ń fún wa wọn láàlẹ́ ìròyìn ọba á gbọ́dọ̀ pé àyàfi pẹ̀lú tó bá fi ròyìn rẹ̀ nínú tọ́ba máa fi ròyìn rẹ̀ ó ní ọba àjọkẹ́ ayé ọba ọlọ́pọ̀lọpọ̀ kẹ́ ó wá ní alàlà arṣì táwà ó lóun wà lórí àlàárṣì òun ìtẹ́ òun eléyìí tó jẹ́ pé gbólóhùn yìí ọ̀nà mẹ́fà ló ti wáyé náà kọ̀ọ̀kan arrahman alàlà arṣì ma'lum gẹ́gẹ́ báwọn olùmọ̀ eléyìí ta sọ̀rọ̀ tó pọ̀ lórí ẹ̀ ìyẹn ni wípé alistiwa bila takyifin a máa ìtẹ́ rẹ̀ bí látẹ̀kì ìfẹ́ àti sọ pé báwo ni wàlá tàríkì bẹ́ẹ̀ láàmì sọ pé kò rí bẹ́ẹ̀ káwáyí kó ní bẹ́ẹ̀ kò lórí wàlá tẹ̀ṣù bí àbíkáfiwé tó ra sọ fún wa lánàá pé lẹ́yìn sàkàmísì ìṣẹ́ ń fi arúbí wàlá fi sàmà nígbà ó wá parí eléyìí Allah subhanahu wa ta'ala ó fẹ́ júwe ara rẹ̀ ó ní lahu máa fi samawati wa máa fi káàpù mọ̀ pé gbogbo ọ̀nà mẹ́rẹ̀ẹ̀rin omi gbogbo tó dá ibẹ̀ ni wọ́n ń bẹ máa fi sàmì àwọ̀ àti àwọn nǹkan tí ń bẹ nínú sánà méjèèje wà máa fi áùdì àyẹ́lẹ̀ kejì nìyẹn ń tí ń bẹ nínú ilẹ̀ méjèèje wà máa bẹ ìnáwó mọ́ àyẹ́lẹ̀ kẹta ń tí ń bẹ láàrin sánà kan síra wọn àbí tí ń bẹ láàrin ilẹ̀ kan sílẹ̀ kan wà máa tá àtàsárọ̀ àbí gbogbo tí ń bẹ nísàlẹ̀sàlẹ̀ jíndojíndo nínú so ibẹ̀ láfi láwọn olùmọ̀ apákanú àwọn olùmọ̀ ní wà máa tá àtàsọ́rọ̀ mímọ̀ àádínil ardi gbogbo kalùmọ́nì tẹ́ẹ̀rí ti ń bẹ lábẹ́rẹ̀ táwọn èèyàn lépa bá lónìí àti mí ìta sí lépa bá tá padà lépa bá lọ́la gbogbo ẹ̀ e lábẹ́ ìkápá ọba adẹ́dọ̀gba láti ṣètò rẹ̀ so ìyẹn túmọ̀ yìí pé lórí tí Allah subhanahu wa ta'ala tó fẹ́ jíkò yíwa káfí wà lè mọ̀ wà ní wà ń tajhar wà ń tajhar bil qawli fa innahu ya'lamu sirra wa akhfa máa wùjúdì yìí subhanahu wa ta'ala pẹ̀lú gbígbé ọba tó dáwà tó jẹ́ Ar-Rahman tó lóun wà ní alal arshi ó wà ní bóun ṣe wà ibi tó wà bó ṣe jìnà sí wa tó tó jẹ́ pé kò sẹ́ni tó lè sòdì rẹ̀ àfohun tó dáwà àfohun tí ìmọ̀ rẹ̀ tó rọgìrì ká wọ́n ni wàyín tẹ̀jẹ̀ arúgbìn kọ́ọ̀l tó bá jẹ́ pé ẹ bá fẹ́ pè é wàyín tẹ̀jẹ̀ arúgbìn kọ́ọ̀l tẹ́ ẹ bá fẹ́ bẹ̀ẹ́ wàyín tẹ̀jẹ̀ arúgbìn kọ́ọ̀l tẹ́ ẹ bá fẹ́ bá a sọ̀rọ̀ ìyẹn ni pé tẹ̀jẹ̀ arúgbìn kọ́ọ̀l abẹ́ ń bára yín sọ̀rọ̀ gbogbo gbólóhùn téèyàn bá ń sọ ọ̀nà mẹ́rin ní òpin mẹ́ta ní òpin sí ibẹ̀ náà ti mú sọ̀láàtì jàríyà irun tá ìmámù òkè sókè wal sọ̀láàtì sirriya àbí sẹ́rù ìrìnrún tàbí pé ẹni tí ń sọ nìkan ni ó máa gbọ́ wà máa àfà àti èyí tó jẹ́ wípé ń bẹ nínú ọkàn wa ọba Allah subhanahu wa ta'ala ní èyí tó wó lè jẹ́ nínú ọ̀nà tá a máa gbà fi bára ẹni sọ̀rọ̀ kò fà kankan. innahu ya'lamu sirra wa akhfa àtàwí jẹ́jẹ́ àtàwí ní kọ̀kọ̀ àtàtí ẹ̀ tí ìwí lórí ọkàn wa ọba aláàló mọ̀. wà á fi rú qawlakum aw ij'aru bih innahu alimun bidhati sudur. wà á fi ń pariwo aláwòtẹ̀ bùkátà láti pariwo torí pé ọba Allah subhanahu wa ta'ala ní ana akrabu ilaykum min hablil warid ọba Allah subhanahu wa ta'ala olóhùn súnmọ́ wa ju ká sọ́rọ̀ lọ tabawo ó ní wà asirru qawlakum gbólóhùn yẹn asirru aida ewu jẹ́jẹ́ tó jẹ́ pẹ́yìn nìkan àbẹ́ni tó súnmọ́ ẹni gbọ́ àwíjẹ́ àròbí abẹ́ ewu síta innahu Allah subhanahu wa ta'ala alimun bi dhati sudur yaani alladhi yakhfa fi èyí tó pamọ́ tẹ́ẹ̀tì sọ kódà tí kò tí ì bọ́ sínú èrò tó dé pé ẹ̀ ń ronú ọkàn ní ẹ̀tì ìwí ọba aláníyá àlẹ̀m ọba ńlọba tó mà tó túmọ̀ yìí pé bẹ̀rẹ̀ mi ì subhanahu ta'ala pẹ̀lú mọ ọba ọ̀dẹ́dà ọba tó ga ọba tó jẹ́ wípé ma tasqutu min waraqatin gbogbo tí ń bẹ ilẹ̀ pátápátá gbogbo ẹ̀ tí ń bẹ nú torí pé rẹ̀ ní wa huwa alimul ghaibi wash shahada òun lọ́ba tó nímọ̀ kọ̀kọ̀ òun sì lọ́ba tó nímọ̀ tó hàn na a rò pàmò. فإنه يعلم السر وأخفى الله سبحانه وتعالى o fẹ́rẹ̀ lẹ̀ fún ànábì Muhammad ìkẹ́ àtọ́lọ́ ọlọ́run fi kwali àlè ọmọ wípé ẹja gbogbo tẹ́yìn àti yín máa ń ṣe àìdá aṣíláwà nìkan ni ẹja wípé ọba so bẹ́ wọ́n ní ẹ̀dá bá yí dóbo rí bọ́ba ayé ò rí ọba sánmà rí ìyẹn túmọ̀ pé táwọn èèyàn bá mọ̀ tó ti yé ọba adẹ́dà kò sí kankan tó pamọ́ fún wà má àfà fi sudur wà má tàfà fi sudur ó ní ọba tó jẹ́ pé ìyá àlàmọ̀ká ìnẹ́tẹ̀lá ààyù ni ó mọ ojú ọ̀dàlẹ̀ wà má tó fi sudur àti ti ń bẹ lọ́kàn èèyàn wípé tí n bá ti jáde lónìí tí bá pàdé lágbádá ní ṣe ni Allah subhanahu wa ta'ala láì sọ síta òun mọ̀ nípa rẹ̀ ìyẹn ni ó túmọ̀ yìí pé ìmọ̀ ọba tó dá wa ó nímọ̀ lórí èrò ta sọ síta ó wá nímọ̀ lórí èròǹgbà tó wà lórí ẹ̀mí wa abẹ́ Allah subhanahu wa ta'ala Allahu la ilaha illa hu ìtumọ̀ ẹ̀ ni pé ya'lamu ma fi sir wa ma akhfa tàlẹ́ni tó nímọ̀ kọ̀kọ̀ àtẹni tó nímọ̀ tí ń bẹ lórí ọkàn wa táà sọ síta ó wá ní Allahu ni ló fi ní Allahu la ilaha huwa alladhi ya'lamu ma fi sir wa ma yakhfa Allahu nìkan ló Allahu ismul jalala

òun lọ́ba Allah subhanahu wa ta'ala ti ń jẹ wa huwa ilahun fi s-sama' òun lẹni tára sánmà sìn wa huwa ilahun fil ard òun lọ́ba tí gbogbo ti ń bẹ lórí ilẹ̀ tí wọ́n sìn yusabbihu lahu ma fi s-samawati wa ma fil ard wọ́n bá ti gbogbo tí ń bẹ lórí sánmà àti tí ń bẹ lẹ̀ wa ma min shay'in illa yusabbihuna bihamdi rabbihim walakin la tafqahuna tasbihahum gbogbo tó bá dáadáa ní sáfọ̀mọ́ tó túnmọ̀ yìí pé Allahu la ilaha illa hu ọba tí kò sẹ́ni tí jọsìn tọ́ sí lódodo àfún ó máa ń ṣe díẹ̀ táwọn èèyàn bá fẹ́ tú Allahu la ilaha illa hu ká sọ wípé there is no king as God rárá rárá kì í ṣe bá Allahu la ilaha illa hu ó ní Allah olùjọ́sìn tíjọsìn ò tẹ́sẹ́lómi lódodo àyàfò òun ó wá ní kí ni lahul asmaul husna ó wá fẹ́ ti yé wa Allah subhanahu wa ta'ala ó lóko tó pọ̀ ó wá mọ̀ pé èyí tó dáa jùlọ lahul asmaul husna èyí tó dáa jùlọ àwọn orúkọ tiẹ̀ ní jẹ́ alhusna sifatul mubalaga min alhusn alhusna èyí tó dáa jù nínú orúkọ tàlá ní jẹ́ eléyìí tá gbọ́dọ̀ gbọ́yé dáadáa níbi àlámọ̀rí wọ́n máa ń ní akídàtù rùbùbíyà al asma tàbá sọ̀rọ̀ nípa olùhíyá wọ̀rùbùbíyá wọ̀lá àsìmáwò ọ̀sẹ̀fà nínú tá a gbọ́dọ̀ gbọ́yé dáadáa tó gbọ́dọ̀ rinlẹ̀ sórí ẹ̀mí wa ó ní pé orúkọ tọ́ba adẹ́dà bá fi pèrè lànà fi pè. wàlíláhi asma ulhusna fad'uhu biha. sagbọ́ olóhùn nìkan wàlíláhi ọba ọlọ́jà gbọ́ hmm, kò fi ròyìn rẹ̀ àwọn ànábì fi ròyìn ẹ̀ ara èyí gbọ́dọ̀ fi ròyìn Allah subhanahu wa torí pé ìròyìn dídùkù ni àìfarúgbó ròyìn ọlọ́run ẹ̀gbọ́ àìpè lọ́ba àgbà torí pé gbogbo ẹni bá ti dàgbà yóò padà gbogbo ìròyìn rẹ̀ àyàfi tó bá fi ròyìn rẹ̀ àbí táwọn ànábì ọlọ́run bá fi lé kíní tàbí ròyìn ẹ̀ ìmọ̀fẹ́rẹ́ kìtàbí ọ̀fẹ́ súnmọ̀ tọ̀rọ̀ tàhárà àìdá yìí tó sọ fún wa nù tíra yìí olùwàzárù lẹ́bí na yúlé ṣìdú na fi àsìmá ìhì fàyúrí záwò ní ẹmà káàlù ya àmàlù ó ní gbogbo ẹni tó bá kọjá àlà ilhad ó ní ìkọjá àlà níbi orúkọ tí ò jẹ́ so ó lóun ó bá wọn wí lórí ẹ̀ ìyẹn ni pé a gbọ́dọ̀ sọ́ra dáadáa

dákàlà lè jẹ́nà gbogbo ẹni bá lè sọ Allah ìyẹn ni pé tó bá lè sọ orúkọ yẹn pẹ̀lú ìtumọ̀ rẹ̀ tó bá fi ṣiṣẹ́ ọba láàní fi wọ̀sá lè jẹ́nà wà fí riwaya ti man àfáàrọ̀ ha ẹni bá lè ha láti lò ó láti fi tẹ̀lé ọba adẹ́dà láti fi bá lò Allah fi wọ̀sá lè jẹ́nà الله أو ادعوا الرحمن ìyẹn nígbà táwọn kèfèrí tó wá bá nẹ́bíwá Muhammad sallallahu alaihi wípé irú

abẹ̀ẹ́nú àmì rẹ̀ lọ́sọ́fí lórí àwọn àfáà àfáà lè tí àwa náà kọ̀rọ̀ wọn àbíta bá wọn pàdé abẹ̀ẹ́nú àmì rẹ̀ ọlọ́ba àfàbójúkò fún wọn lọ wọn wá máa ń ṣiṣẹ́ púpọ̀ wọn láwọn yẹn máa ń rò wípé àsìrúkọ ọba adára ju ní etí náà yẹn lọ wọn ní bọ́ọ̀lù àṣemà wọn ní já àfírí wáyà tí kọ̀rọ̀ ó wọ́n náà wá kan kurd àdúrà tọba adẹ́dàmọ́ fi sípayá ìbànújẹ́ ó ní bẹ́nu àdúrà yẹn tọba sọ inni as'aluka bí ismika lẹ́bi inni as'aluka bí ismin uwalak mo ń pè ẹ́ pẹ̀lú orúkọ kan tó jẹ́ tiẹ̀ aw alamtawu ahadan min khalikik aburúkọ kan tó fi mọ̀ kan nínú àwọn ẹ̀dá rẹ̀ aw stahsara bí ife ilmi lagaibi indaki àbáwọn orúkọ kan tó jẹ́ wípé òfin mọ̀yàn rẹ̀ nìkan ló àwọn yẹn ń dààmú púpọ̀ látara ìmọ̀ wá sí rí eléyìí tí ò sọnù wọ́n ń wá ismullah ìlà àwọ̀ àwọn orúkọ ọba dẹ́dà eléyìí tó ṣe kí ni tó tóbi jùlọ wọ́n fẹ́ pé ẹ dákun náìtì mẹ́rin mélòó láti pè nú ẹ̀ hmm. mélòó láti fi pè é mélòó láti fi bá lò mélòó láti nígbàgbọ́ lórí ẹ̀ Ànábì ń bẹ́nu kí ni àyà mẹ́ta náà Al-Qur'an alákọ̀ọ́kọ́ rẹ̀ wà ní Suratu Al-Imran nígbà tó bá aláàní alif lam mim. Allahu alákọ̀ọ́kọ́ rẹ̀ bó ṣe pè náà ó wà ní Suratu suratul Baqara náà ayatul Kursi nígbà tó díkí ni Allahu la ilaha illa huwal hayyul qayyum nígbà tí ó rìpítì rẹ̀. wà á nà tí ojú olè láàyè lákọ̀ ìlú. ìyá túmọ̀ yìí pé nínú orúkọ tó tóbi jù ní orúkọ tó bá láì jẹ́ lẹ́yìn Allahu ní lè fi hayyu ya qayyum bi rahmatika astaghif asli li shani kulla wala taqini illa nafsi tarfata aini wala aqalla min dhalik allahumma amin so allah subhanahu wa ta'ala ó láwọn orúkọ nínú riwaya lẹ́ẹ̀kejì tó ti yé táwọn èèyàn mọ̀ ní ọkọ̀ tó bá dẹ̀dà ń jẹ́ tó ti yé nínú ẹ̀ ní wítìr Allah subhanahu wa ta'ala nínú àwọn orúkọ tá a bá lọ wo sọ̀yìn Bukhari àti Muslim báàbù wọlé láìl asmaul husna àwọn ará orúkọ kan léyìí tọ́pọ̀lọpọ̀ ọmọ tó dẹ̀jẹ̀ pé wà nínú riwaya tó sahiha nínú orúkọ tó bá dẹ̀dà ń jẹ́ ní sitir bàbá wa olùmọ̀ àgbà al albani Muhammad Nasir bin Muhammad Nasruddin Albani rahim allah rahmatan wasa ọlọ́mọsàbà tẹ wọn wọn ní bàbá yẹn lásìdẹ́ǹtì ìjọ kan ọlọ́mọsàbà sàmójúkò fún wọn wọn wá lásìdẹ́ǹtì ọkọ̀ wa tọ́ǹbù ibi tọ́kọ̀ ti wá tọ́ǹbù só ti àwọn èèyàn sáré wá ó bọ́ sí ẹ̀gbẹ́ ìlú táwọn èèyàn wà ń bẹ̀ wọn sáré pé Allahu akbar níbi tọ́kùnrin kan ti sáré náà tó fẹ́ gbé mọ́tò rẹ̀ débi kan fi yọ ṣéèkì jáde wọn ni yá satar yá satar bàbá kan dá padà fún pé la taqulu yá satar bal taqulu yá sitir hmm. Allahu so ẹwà olùmọ̀ wọ́n wà nínú wàhálà wọ́n tún kọ̀rẹ́ẹ̀tì àwọn èèyàn lórí kí ni ó sífàtòláì wa àsìmáì tó túnmọ̀ wípé Allah subhanahu wa ta'ala ó kọ rẹ̀ pọ̀ tá a bá fẹ́ màkà padà sínú súnà ló fà tó gbogbo wọn náà padà ló padà lọ sílé ẹ̀kọ́ àwọn alùsùnà ìjàmáà bóòlù ọlọ́ọ̀bà àdẹ́dà ti ń jẹ́ èwo ló ti fi pé mọ́jà àwọn èèyàn fún ẹ ló kọ tọ́lọ́ọ̀bà aláwọ̀ jẹ́ mm-hmm. wọ́n ní wọ́n ní ìṣe ó kọ̀ọ̀kan kìíní ka hamu sakaku gbogbo àwọn so kí ló fẹ́ forúkọ yẹn ṣe so orúkọ tó bá dẹ́dà ò rẹ̀ bọ́ọ̀lù á ti wá rò pé o fẹ́ lo shortcut kí mo pè o fẹ́ lo shortcut ìyẹn ni yóò jẹ́ kó da orúkọ méjì papọ̀ hmm. so yóò máa jẹ́ báyìí ẹ mẹ́jọ àgbàgbé o aláàtà wọlé òzá ara báwọn kèfèrí ṣe sọ lánàá ní mọ́kà nìyẹn wípé aláàtà wọ́n yọ látara aláàtà àti wọ́n lọ yọ òzá láti ara àzízù so ẹ̀yin náà so ó bọ́ pọ̀ lọ́mú ló fẹ́ ní wàzárò lẹ́bí na yúlé ìdúnà tí àsìmá ìyí sáyújì gbáwò náà bí màá kánú ìfìlú ó ní ń padà sanwó lẹ́sàn láyé mi oní sàyẹ́dìkùlù náà já ànánà dákìrì tó gbó ní bá pé ọba dẹ́gbà ní tí ò pé rẹ̀ ẹ̀dá kò ní ti ní ẹ̀nìyàn of Allah subhanahu wa ta'ala ارحمني برحمتك يا رحمن هذا هو ما هو اللي ماشي ما ماشي ما شي نعم الله لا إله إلا هو له الأسماء الحسنى نعم وهل أتاك حديث موسى قال لأهلهم كثوا إني آلفت نارا لعلي آتيكم منها إني آنست نارا لعلي آتيكم منها بقبس أو أجد على النار هدى فلما أتاها نودي يا موسى إني أنا ربك فاخلع نعليك إنك بالواد المقدس طوى الله سبحانه وتعالى نبا tó parí ìròyìn محمد وأراد أن يخبره أو أن يحدثه بشيء مهم بخبر عن أول العزم من الرسل الله سبحانه وتعالى ta'ala nínú mọ̀ rẹ̀ ó wá fẹ́ fi ma nẹ́bùwa Muhammad ó fẹ́ sàlẹ̀yé fún nípa ìròyìn ọ̀kan nínú àwọn tó gbókun náà àwọn ànábì ọlọ́ ìyẹn níta ni o ni Musa ọmọ Imran alayhi wa ala nabiyina Abdul ọba alẹ́dàwá ni wa'al attack nínú àwọn tí mo jú ìhókọ̀ mi fún al-ataka istifham eh, istifham yẹn àwọn olùmọ̀ ò ní lè takrir àwọn lè tẹ̀m̀bì já tẹ́jí ǹjẹ́ ó ti dé tí gbọ́ rẹ̀ so ó máa ṣé wọ́n ti sọ fún ẹrí hadithu yẹn ni khabaru musa alayhim salam lọ́pọ̀lọpọ̀ gbà a rí i pé tí a bá fẹ́ kọ́ ọmọ ó wà nínú teaching methodology ìyẹn ni pé ká sọ̀rọ̀ nípa ká bẹ̀rẹ̀ àlámọ̀rí a new topic with questions pé ǹjẹ́ a rí nínú yín tó ti rí aeroplane rí ṣé ó ti yé so àwọn kí alóyún ah mi ò rírí mo máa ń gbọ́ ìyẹn ni pé Allah subhanahu wa ta'ala ó mọ̀ pé tí ò bá mọ̀ torí pé kò mọ̀ tẹ́lẹ̀ ó wá fẹ́ fi mà wọ́n ni wàhálà àtàkà hadithu Musa àtàkà khabaru Musa kalimullah ọ̀kan nínú àwọn ànábì ọlọ́run náà ń pè níta ní ànábì Musa alayhi salam ọmọ Imran ànábì Musa alayhi salam nínú àwọn ànábì tí ọba adẹ́gbà dákọ rẹ̀ pọ̀ tó sọ̀tàn rẹ̀ pọ̀ nínú Al-Qur'an ànábì Musa wà àwọn olùmẹ́ni warada zikiru Musa alayhi salam fi akthar min mi'ati wa sita wa thalathina marra ọba adẹ́gbà dákọ ànábì Musa ní 136 times nínú Al-Qur'an ma min súrátù káf asọ̀rọ̀ rẹ̀ pọ̀ nípa àwọn àtìtani àtẹ̀kéde ìrìn àjò kánú lọ́tọ̀ bẹ̀ẹ́nu súrátù Maryam ọba adẹ́dàkàn dákọ Musa lérèfé nítorí pé ó fẹ́ padà fẹ́ sọ̀rọ̀ rẹ̀ nínú súrà ìjọgùn ó wá ní wàkúrúfìl kìtàbí Musa ìnáwó kánà mukhlasan wà kánà rasulan nabiyya bó ti dákọ rẹ̀ kò sọ́jú bá Maryam nígbà tó sọ̀rọ̀ Ismail ó ní wọ́n kún sí kìtàbí Ismail innahu kana sadiqal wa'd wa kana rasulan nabiyyan àmọ́dé ni ó sẹ́kù sọ́jú bẹ́ẹ̀ lọ àmọ́ bí ó fẹ́ fún ní làbárè torí pé ọ̀nà tó ti gbà sọ̀rọ̀ ànábì Musa ó pọ̀ ó sọ ní Suratul Baqara nínú bó Suratul Baqara ó sọ ní Suratul Maida ó sọ ní lé ní ogún súrà tọba adẹ́rà kí ni tó sọ̀rọ̀ ànábì Musa alayhi salam torí pé kí ni ìyànnáwó kẹlẹ̀ ìmọ̀lá torí pé kí ni torí pé iṣẹ́ tà nẹ́bí musa gẹ́gẹ́ ọ̀rọ̀ ta sọ fún alámìbá ìbá ń ṣe pòyàmbò fún súra àwọn ọ̀pọ̀kọ̀dìmẹ́ẹ̀tì rẹ̀ anẹ́bí musa aleyhisselam iṣẹ́ tó mú wá àti iṣẹ́ tà nẹ́bí mú wá ó wá dàbí pé wọ́n yọ sí ànẹ́bí yìí sákò láàrin ẹ̀ wọ́n nítorí pé nítorí pé sẹ́yìn ò sí ìpè òun ta kàlánà fún pé nígbà táwọn àlùjẹ̀nú gẹ́gbọ́ ní tí wọ́n sọ ni pé wọ́n fi kùránì ìwé tíra tán fà nẹ́bì Musa وإشرفنا إليك نفرا من الجن يستمعون القرآن فلما حضروا قالوا أنصتوا فلما حضروه قالوا أنصتوا فلما, فلما خذي ولوا إلى قومهم منذرين قالوا يا قومنا إنا سمعنا كتابا أنزل من بعد موسى níta lọ gẹ́gẹ́ nìyẹn ìyẹn pé àwọn àlùjẹ̀nú torí pé ẹ̀mí wọn máa ń gùn ibẹ̀ láti mẹ̀rẹ̀ pé àti ń bẹ́nu àwọn jíìmù eléyìí tó tó wọ́n sẹ̀ ní látàsìkò ànábì musa bí ọ̀sùn